الحمد لله الحمد لله الذي حرم على نفسه وجعل بينه العالمين محرما احمد سبحانه وتعالى ورسوله واشهد ان لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير وأشهد أن سيدنا ونبينا محمدا عبده ورسوله المبعوث رحمة للعالمين صلى الله عليه وسلم وعلى آله وأصحابه وكل من تبعهم الهدي قومه وعلي سبيل إلى قيام الساعة وبعد عباد الله اتقوا تؤمنون فإن كل يوم القيامة وكل من غير موضعه وهو المعلم كل يتعلق بحكم الله عز وجل وكل يتعلق بحقوق العباد وأعظمها المتعلق بحقوق الله والإشراك به وإن النبي صلى الله عليه وسلم إلى عبد الله آخر وقال الله وسلامه ولئن لم بالنمائل كنا طلع بالصغائر وكنا يدور على ثلاثة أشياء فجاء النبي صلى الله عليه وسلم مرة فقال إن إمعاكم وأموالكم وأعراضكم حرام عليكم لحكم يوم هذا بشاركم هذا في بلدكم هذا أخرجه البخاري ومسلم إلا من الله فإن الظلم بالنفس هو الظلم بالدماء يقول لا يعتل الإنسان على حد قدره يجب الدماء أو الجموع أو ما ذلك الظلم بالأموال لأن يبتلي الإنسان ويظلم ويظلم غيره بالأموال إن إما بهذا بقدر الواجب وإما باتيان باتيان المحرم وإما أن يكون شيئا محرما بما لغيره وأن يكون من أراد ويسكن من غير الدنيا والإمراض وقمري غيرها وما أشبه ذلك وكل مؤمن بأنواعه محرم ومن يجد الله ما يمدو أمام الله تعالى قال الله سبحانه وتعالى ومن ضمن الأمن ولا شريطا وما بضمن أن يصير عباد الله فإن مكتوبا إلى أن يكون متضررا من أهل التجارة عن النبي صلى الله عليه وسلم قال اتقوا الله ليكون الله يوم القيامة واتقوا الشرور فإن الشرور لا تنازع لكم أمر أن تأخذ معهم ومن أقول رواه مسلم ومن لقول النبي صلى الله عليه وسلم مسلم ومنكم رواه البخاري ومسلم ومن الظلمات البدع من الغيب ان رسول الله صلى الله عليه وسلم قال لا تؤدون الحقوق الى اهلها يوم القيامه حتى يقال من شان الجنه من عظم الأعرابي وكل الأعرابي من أسفل زمانه لأن النبي صلى الله عليه وسلم لأن الأعرابي رضي الله رواه مسلم وغيره وفي مكان عليه قال أن عائشة رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم ما أمرنا شيء من الأرض تفرقه من كلمة ربه وعن أبي بكر رضي الله

رأيت من فلاتي وهذا من فلاتي وإن قلت فلاتي وهذا يقدر عليه أخذ أن يؤتى بالقرآن وطلعت عليه ثم طلعت النار رواه مسلم أقول قولي هذا أستغفر ولكم ولسائر المسلمين كلهم فاستغفروه إنه هو الغفور الرحيم Adúgbò fún ọlọ́run bá ọba àlejò ọlá ọba bẹ́ẹ̀ pé òun ni ó dá lóko kan pátá òun náà ni olùdarí ọba bẹ́ẹ̀ lára lókoòwò ọba bẹ́ẹ̀ kí òun tó wá láti tímọ̀ tó kọjá ó tó wá lábàá bẹ́ẹ̀ ní tímọ̀ tó ní àti ọ̀hún tó náà ló dáadáa tímọ̀ tó ní ọlọ́mọ àti láti kọjá ẹ̀kọ́ ọ̀kan wa ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rọ ti àti láyé ọ̀nà gbogbo àti ìjọba fún wa ọ̀nà àgbẹ̀rẹ̀ ọlọ́run àwọn òwe rẹ̀ ọba tí a lọ ọba yìí náà ló ti àdójì ó ti léwọ̀ fún ara rẹ̀ ọwọ́ ní èèwọ̀ tó tún máa jẹ́ láàrin gbogbo ọmọ ìyá pátá àyìn ọmọ ọba yìí ló kò àdúgbò fún nítorí pé òun náà ni ọba tí ọbẹ̀ yẹ òun náà ni ọba tí òkú yẹ mo jẹ́ ìjọba pẹ̀lú pé kò sí ọba yìí ìjọba tó sí àfihàn ọba ọ̀kan tuntun ni ọba yìí ò tó lókun ọ̀lá láti jọ ọ̀lá láti wé gbogbo ìjọba pátá òun ìnáwó yìí ẹ̀yìn òun nìkan ló ní òkúrò òun nìkan ló ní òun ní yunni òun ní nkwari òun nìkan náà lọ́wọ́ alágbára lórí òkúrò òtún wọn lè ní àgbà Muhammad sọ̀rọ̀ wọn àbúrò àárẹ̀ ìwọ̀sẹ̀lẹ̀ ẹ̀rú ti ọlọ́wọ́ bá wọlé òjijì ọlọ́wọ́ bá ní ẹ̀rú tó lọ́wọ́ aláàbí ìjẹ́ ìgbòho àgbáyé pátá ìkẹ́ olúwa tó má tó lé àwọn ará lé àwọn ọmọdé yẹn gbogbo ẹni tẹ̀lé tó tẹ̀lé ìlànà èyí tó jẹ́ ìlànà tó lò ìjọ ní ọjọ́ wa ní ìwé ẹ̀yọ́ tó máa wọ̀ lò ìjọ ọlọ́pàá tó wà ní kọ̀kọ̀ àti ní gbangba. ẹjẹ́ abẹ́ ọlọ́run bá kó ti tọ́ àti bó ṣe yẹ ẹjẹ́ bá máa ń gbé ìbẹ̀rù ọlọ́run bá òun náà ti owó ní gbogbo ọgbọ́n pátá ìbẹ̀rù ọlọ́run bá òun náà ẹwà múra gbogbo níjà lòdì pátápátá dájúdá gbogbo níjà náà lòdì òkun fún pérépéré ní lọ́jọ́ ìkìyà náà ẹ̀rí àlòsí òun náà ní kọ́mọ̀ ní ìjẹ́ lórí yẹ gbogbo ta bá ṣe bí òfin ẹ pátápátá òun wọn kẹ àlòsí o yálà eléyìí wáyé ó ti papọ̀ láàrin ẹ̀dá ńlẹ́lẹ̀ dá tàbí láàrin ẹ̀dá ti ara lọ ìyẹn ni wọ́n fi fi bọ́lẹ̀ lójì lè máa bá báyìí pé láwọn òsì kábà ní nǹkan tó ṣe yẹ káàdì nǹkan tí òṣè gbọ́ òun ẹ̀ ní jẹ́ wúwo káàdì nǹkan tí ìjọ yẹ òun ló gbé yẹ yóò bẹ ibi tọ́jà ìwọ lọ́wọ́ bá tọ́jà tí yóò ṣe ní òṣè gbọ́ ìyóò ṣe ní òṣè yẹ yóò ti jẹ nínú àwọn ìmọ̀ tí ìjẹ́ láàrin ìdásíra ara wọn bí ó fi ẹ̀fẹ́ lẹ́tọ̀ọ́ bí ó fi mélòó ni ẹ̀sọ́ lẹ́gbẹ́ ìyẹn ní ẹ̀tọ́ ọwọ́ àlọ ipò agbára lórí ẹ̀tọ́ yìí kò fún ẹni tó ní ẹ̀tọ́ yìí tàbí bẹ́ẹ̀ sí ẹ̀kọ́ ẹni tó ní ẹ̀tọ́ lọ́dọ̀ rẹ̀ òun gẹ́gẹ́ wá sí ẹ̀tọ́ yìí lẹ́nu bí ó ń gbà lọ́wọ́ ẹ̀ lórí ẹ̀tọ́ oṣù lẹ́nu bí ìsàmúlò fún ẹ̀ lóṣè dàbá lé lórí bẹ́ẹ̀ wá ní ìdí iṣẹ́ lórí ìyọ̀ṣẹ̀ dàbá lórí nǹkan tàbí bẹ́ẹ̀ ni wọn ìfẹ́ ti tí ò jẹ́ ta òun náà ní kí a kọ̀ sí epo torí kí a lè máa fi kọ́lé sọ̀rọ̀ wọn wà lóṣù náà wọ́n fi ilé ẹ̀rẹ́ nípa ìṣòro lọ́wọ́ ìjì alẹ́bí ni kó máa ní nǹkan ní ìdẹ́sí ọ̀rọ̀ bẹ́ẹ̀ òun ló ń sọ ẹni pé alẹ́bí wa lò máa alẹ́ ìṣẹ̀lẹ̀ nígbà tí ó wá ọmọ rẹ̀ nítorá nípa ìṣẹ́ tí máa fi ìfẹ́ kéjì ọ̀rọ̀ ó ti wọ ẹgbẹ́ ìṣẹ̀lẹ̀ kúrú kí ló máa fi kẹ́kẹ́ sí ọlọ́run òun làwọn olùkọ́ tó lù òun làwọn olùkọ́ tó lù ìyẹn ló jẹ́ pé gbogbo àwọn tó ń rìn fẹ́ẹ́ sí ọlọ́run pátá alákòóso ni wọ́n alákòóso ni wọ́n ọlọ́run máa fi sọ pé tẹ́tẹ́tẹ́tẹ́ alákòóso kò ní jèrè o ọlọ́run máa lòun ò ní jẹ́ alákòóso gbogbo ẹni kẹ́kẹ́ sí ọlọ́run pátá alákòóso ni o ẹ̀wọ̀n ní sábẹ́ sábẹ́ máa gbọ́ nípa àkòóso àwọn ètò tóbi nínú àwọn ẹ̀jẹ̀ bá pọ́ọ̀kì ìyá ẹ̀rọ tó tẹ̀lé ní omi ìkàgbé tí ọlọ́run ọba lẹ́yìn náà lára ní àwọn ìṣẹ̀lẹ̀ ní ìwé ọmọ ẹ̀kọ́ rẹ bàbá wa ní ká tó ká òkà nípa jíjàgbọ̀ bí láàrin ìdájọ́ wọn níbi ìpẹ́lẹ̀ dàrí gẹ́gẹ́ bí àwọn ọ̀rọ̀ ọmọ sọ̀rọ̀ bá wà lóṣùlá ó ti sàlàyé ẹ̀sùn wa ìmọ̀ àti ìfowópamẹ́ inú ìfowópamẹ́ àti lóṣù ìgbà ẹgbẹ́ ní àwọn ọ̀rọ̀ sallallahu alaihi wasallam ó kọ títà àwọn màálà rẹ̀ ó máa ń mọ̀ mọ̀ pé ìnà ìmọ̀ ẹ̀rù ẹ̀ẹ́dẹ́gbẹ́ tó máa tẹ̀lé ara ẹni sílẹ̀ lọ́nà ìtàn wà wáyé dúkìá yí ẹ̀rọ lọ́nà ìtàn wà àwọn ọlọ́run mímọ ara ìtọ́mọ ara yí jẹ́ mímọ ara dàdẹ̀rẹ̀ ìtọ́mọ ìyẹn àwọn ọlọ́run ara ìkùn èrò lọ́sẹ̀ pé àbùkí pẹ́ níbi ẹsẹ̀ àwọn tí ń gbẹ níbi dúkìá àwọn tí ń gbẹ níbi ìbánisọ́mọ́nìkejì jẹ́ ìgbẹ́sára rẹ̀ ìtajà abẹ́rẹ́ sí ẹ̀kọ́ rẹ̀ àdúgbò ayé wọ̀nyí gẹ́gẹ́ bí ọlọ́run ti rí ẹ̀rọ tí obìnrin náà wọ́n lẹ́yìn tí omi ẹ̀wọ̀ nínú ìgbẹ̀wà mẹ́ ẹ̀rọ ni tí amẹ́ríkà tó wà òbí lórí ẹ̀mí nígbà ẹ̀jẹ̀ òun ló ń lọ́jọ́ ní ẹ̀mí ẹ̀ ó lọ́jọ́ ní tí ẹlòmíì pẹ̀lú kọ́ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ lọ́nà ìtọ́. Tí a bá wọ́n lórí oríṣiríṣi ọ̀nà iná ìlà mi bá tẹ̀jà ara sílẹ̀ nítorí ìkéde. Lẹ́tàrà tí wọ́n fẹ́ gbà kẹ́kẹ́ tí wọ́n bá wọ̀ ẹ̀jẹ̀ àwọn fẹ́ gbà yìí. Ọ̀nà àbẹ́rẹ́ fún mi lọ́rọ̀ ọ̀tẹ̀jẹ̀ yìí sílẹ̀. Tàbí kẹ̀sì ẹ̀kọ́ lọ́tàrà tí wọ́n láàrin díẹ̀ òun ní ọ̀rẹ́ ẹ̀yẹ rẹ̀ ìfẹ́ láti lẹ́nu bàbá oníṣẹ́ nígbà tó bá ń da àtúkà yóò ní ọ̀rẹ́ ẹ̀ fún ọmọ ó lẹ́nu àwọn òbí rẹ̀ yẹ́rẹ́ ìmẹ́rin tàbí bàbá bí ọmọ ìyọ́wọ́ pọ̀ láti mẹ́rin ó wọ sọ́wọ́n ní kòkè àbúrò rẹ̀ àtẹ́sí ọmọ bẹ́ẹ̀ alákòóso nínú dúkìá ti bẹ̀rẹ̀ ọ̀rẹ́ yẹn bákan náà ní bẹ́ẹ̀ nínú ọ̀nà mi bí ẹ máa ń bá àtọ́jú òbí nínú dúkìá òun kìí ẹ̀yìn àwòrán ní ẹ̀fọn dáró yẹn lọ́lẹ́ dúkìá tí wọ́n àdéhùn wípé dúkìá tí wọ́n olùwòsàn olómìnira ni wọ́n tẹ̀lé lórí. a dáró yẹn tí wọ́n lé dúkìá tí wọ́n tí wọ́n lè yọjú oríṣiríṣi àwọn nǹkan lọ́wọ́ sí àwọn nǹkan àwọn nǹkan tó ń bẹ̀rẹ̀ sí pẹ̀lú ẹ̀mí ẹ̀kọ́ kó lè gbé kí ìyọ̀n máa lè dúkìá àwọn ènìyàn lọ́nà àìgbọ́ ẹni ká wọn náà tẹ̀sí wẹ̀ nǹkan tó tọ́ lẹ́yìn ọ̀nà bí ẹ̀sẹ̀ lẹ́yìn ká lẹ́yìn tó wá jẹ bàbá lóye fún mi tó máa wá da kó máa da rẹ kó máa tẹ̀ bàbá lóye nígbà tí ń bẹ ó lè tẹ́lẹ̀ tó lápẹ̀jú wẹ̀ àwọn tí ń bẹ lábẹ́rẹ̀ yìí ó yẹ kó ọ̀dọ́ ń bẹ ń dọ́gba dọ́gba ni wọ́n yẹ lápẹ̀jú wẹ̀ àwọn mẹ́wàá ni wọ́n àwọn mẹ́wàá òun lẹ òun lẹ ìdá náà fẹ́ náà kó yóò máa fi wọn mẹ́rin àárẹ̀ wọn lò kù ẹ máa lọ fún yàrá ara rẹ̀ òun lẹ fẹ́ lè fẹ́ náà lórí ẹ̀ pátápátá èyí lẹ fẹ́ ní àwọn ojú ìfẹ́ lórílẹ̀-èdè wa yìí nípa dúkìá ní àwọn ẹsẹ̀ ìyàbálẹ̀ lórí dúkìá àtòwò ọmọ orílẹ̀-èdè tàbí dúkìá àtòwò sẹ́ẹ̀sì tàbí dúkìá àtòwò lọ́wọ́ báwo ni wọ́n fẹ́ẹ́ tó wọ́n إنه عليه ما مسلم قل إن الرجال يتقوضون بمال لا رجال عقله خلقوا النار يوم القيامة ọlọ́run kan bẹ̀rẹ̀ wọ́n máa wọ́n máa yọ nínú dúkìá àwọn èèyàn lọ́wọ́ ẹ̀dọ́ ẹ̀wọ̀n dúkìá àwọn èèyàn ní ìgbésẹ̀ àwọn wọn dáa ní. báwo ni wọ́n máa jọba lórí àwọn ni wọ́n máa nà ó ní wọ́n lẹ́sẹ̀ ní wọ́n ti jọba lé lórí ṣùgbọ́n báyìí ìyá ilé àwọn ọmọ máa ń lè pẹ̀lú pé kí wọ́n ń tẹ́lú kí àwọn èèyàn lọ́jà ìjọ àkùsí lára ni o. bẹ́ẹ̀ ni wá ní bí a bá ní bámọ̀ nípa ní tẹ́ ìjọba yẹn káwọn ẹni bá lè jẹ. káàkiri ti àjẹrẹ ní ẹ̀rọ ọmọ nìyẹn. ìtàjẹ̀ ìtàjẹ̀ àjẹrẹ fẹ́ẹ̀rẹ̀ ọmọ nìyẹn. olùjẹ́lẹ̀ pé ẹni ìjẹun ní ìjẹ lọ́sọ̀júwe alájẹ̀rẹ̀ ẹni tí oníṣìnà ọ̀dẹ́rẹ̀ láàrin ẹ̀dá mẹ́ta ó ti dẹ́rẹ̀ láàrin ẹ̀dá mẹ́ta. Wíjẹ́ ẹni tí báyìí ṣùgbọ́n obìnrin tí báyìí ṣùgbọ́n nínú kọ́jà ìyàwó ẹnìkan nínú kọ́jà ọmọ ẹnìkan nínú kọ́jà ìyàwó nínú kọ́jà ìyá ẹnìkan. Eléyìí ẹ̀tọ́ ọmọnìyàn ni ó tẹ ẹ̀tọ́ ọmọnìyàn kan ọ̀tẹ̀ mọ́lẹ̀. Ó tẹ̀ wá tẹ ẹ̀tọ́ ọlọ́run ọmọdé kó tẹ̀ mọ́lẹ̀. ọ̀nà títì ló dá ọ̀dá mẹ́ láàrin ẹ̀dá òun jẹ́ lọ́ra ẹ̀ lọ́rọ̀ ó tún wọ́n dá mẹ́ láàrin ẹni tó ní yẹn torí ti ó mọ̀ pé fóònù ṣe ń di ọlọ́run di ọkọ rẹ̀ bẹ́ẹ̀ ni ẹni tó ń di ọlọ́run ní sábà fóònù ṣe ń àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ máa wọ àpò yìí kó ti gbogbo tó máa lọ yìí àmì ọ̀pá ń pa oríṣiríṣi àwọn ọ̀daràn yẹn tẹ̀ tó ti jẹ́ pé àwọn ọ̀dùn náà ṣe ìjẹ́ ìfá ìtọ́kọ̀ ìyẹn jẹ́rẹ́ sílẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó wá ní nínú ìjẹ́ ìfá ìtọ́kọ̀ ìyẹn jẹ́rẹ́ òun ni kàlùkọ́rù kí ni o máa fi ẹnu ká lẹ́yìn nípa pé kó onímọ̀ ìgbà oní inú àwọn oníṣẹ́ tó bá wù ẹni tó ọmọrin àjọ rẹ̀ irú kẹlẹ́ yìí àbòsí náà lálẹ́ bẹ́ẹ̀ náà ní ọ̀rọ̀ ẹ̀yìn ọ̀rọ̀ ẹ̀yìn alẹ́ta Muhammad lọ́wọ́ àwọn ẹ̀lẹ́fẹ́lẹ́ ó ní àlejò wọn ní ẹ̀lẹ́fẹ́ ìhà ìjọba tó ń tẹ̀lé ọ̀rọ̀ yìí wọ́n lọ́ wà àbòsí kẹlẹ́ lọ́wọ́ ayélujára ọ̀gá bí màá yẹ kọ́ kọ́ ọ ọmọ ọmọ ọlọ́run ọmọ làbẹ́ jù rẹ pẹ̀lú nínú nínú tí wọ́n bá lọ. irú ìjọba yìí àbòsí ni o ọkùnrin fún mi àti wáyé wọn ṣàkóso gbogbo tí wọ́n jẹ̀rẹ̀ àbòsí pátápátá ní gbogbo ọ̀nà tó ń bí ní pátá ìrọ̀lẹ́ o. ẹ wá ní kọ́nà pé gbogbo alákòsí ní òwò ní orí aláàfin ẹ̀sẹ̀ kan lọ ọlọ́run ọlọ́run bá gbọ́ ní ọdún kọ́ọ̀bì olùwọ́n lè gbọ́ ní ẹ̀mẹ́ta ní wọ́n lè ṣe bí èyí tó tọ̀rọ̀ gbogbo wọn o ní rí ọ̀rẹ́ ayò bẹ́ẹ̀ ni wọn ò ní rí olùdìbẹ̀ tí wọ́n tẹ̀lé tó bá ti sí yàrá olùwàlùwà lọ́dún bá sọ̀rọ̀ olùwàlùwà kí òní ti rárá gbogbo ẹni pé lè wá ọmọ ní àwọn oúnjẹ kò ní ní ilé tí ó lọ rọrùn nígbà ọlọ́pàá ni ọlọ́run kò rò nínú nígbà ọlọ́run tí bá pàdé ọlọ́run ọba kò ní dé tóbi dé tí wọ́n pàdé ọlọ́run kò wá ní nínú mọ́lá ìgbà náà tí lọ́wọ́ á ní o lọ́wọ́ lè fẹ́ àbòsí òun làá fi dọ́lá lónìí àwọn òkè ọmọ ìyá òjò ayé alágbára máa ń dòkò àwọn àlejò ọ̀lẹ́yìn wípé nínú bàbá wa ní pé ẹni wá ti lọ́ọ̀rẹ́ tún nínú ṣùgbọ́n ẹni wá ti lọ́ọ̀rẹ́ tún nínú kọ́ńtà tẹ ẹ̀mẹ́ tuntun rẹ̀ lọ. ẹni ó ti wúlò ẹ̀ lọ ìkọ́ òun náà wà á mú rẹ̀. ẹni ó bá ti wúlò ìkọ́ ẹni tí ó bà kùnú kí kí ẹ̀dá bá mú ẹ̀dá ti bá lọ́wọ́ alóyè dáfẹ́ alóyè lọ́rẹ́ ẹ̀dá. ṣùgbọ́n tó lọ́rẹ́ ẹ̀dá bá mú mi ẹ̀dá ti bá lọ́wọ́. ọ̀rẹ́ ta máa ronú eléyìí o. àníbà Muhammad sọ̀rọ̀ torí pé lọ́jọ́ tó kò sí òkùnkùn ńláńlá ló fẹ́ ló ti àrò. bákan náà omi ẹ̀jú wá kọ́ ọmọ olúkọ̀kọ̀rọ̀ lọ́jọ́ tó olúkọ̀kọ̀rọ̀ òun ló ṣàkóbá òun ló kó ìpamọ́ lórí sáájú yìí. ọwọ́ tí wọn lórí tí wọ́n tẹ̀jà ara wọn sílẹ̀ wọ́n sì sọ tó jẹ̀bọ̀ ìtòkí ẹ̀rọ wọ́n sì sọ lẹ́tọ̀ọ́ ara wọn lọ́wọ́ ẹ̀já lọ́wọ́ olúkọ̀kọ̀rọ̀ àti àbòsí fẹ́ẹ́ ó ní kó wọn máa tẹ̀ lórí lẹ́dọ̀ àwọn nǹkan tó dé wọ̀ àtúntò lẹ̀tọ́ ẹ̀fọ́ ẹlẹ́tọ̀ àtúntò ẹ̀mẹ̀fọ́ ìfàkọ́ ẹlẹ́tọ̀ wa ni látara àtòsí níṣẹ́ láti sọ ẹ̀jẹ̀ ẹlẹ́tẹ̀ tọ́ lónìí pípa ìwọ̀n òkè lórí ìlóyún ọlọ́run kọ́ sọ iye èdè ti pa nígbà náà wọ́n sọ ẹ̀jẹ̀ bí iṣẹ́ wọ́n á ń jẹ́ kí ìwọ̀n kó ẹ̀rù kẹfà ní títí ìmọ̀ ọmọ ẹgbẹ́ mi lọ́kọ̀ọ́ nígbà wọn ní ṣiṣẹ́ ìṣẹ́. àwọn ọ̀gá ti jẹ láyé tí wọn káwọn ọmọ ọgbẹ́ ní àwọn ìyòwò kò ní ìmọ̀lọ́wọ́ wọn wọn ò ní ìyọ̀wọ́ wọn ò ní ìgbàdá oríṣi pọ́ìntì ni pàwọ́pà oríṣiríṣi bóyá ìdí wọn fi ti yàtọ̀ níṣẹ́ náà ní èyí tí wọ́n bẹ̀rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ tó ń bọ́ wà ní oríṣiríṣi àwọn kẹ̀lé ìpìlẹ̀ lónìí àti tàbí ní tùláì wọ́n mú ẹ̀rọ ọ̀dà gbogbo náà àwọn kẹrin àbòsí lálá ni o àbíkọ Muhammad sọ̀rọ̀ wá wà lọ́sàn ọmọ ní wa pé ṣé ẹ àbòsí ẹ ti ẹ̀tọ́ ẹlẹ́kẹ̀kẹ̀ ẹ̀wọ̀n lè lò ṣé wọ́n yẹ kó kẹ ẹ̀gbọ́n lè yẹn alẹ́kìlẹ̀ ẹ̀jẹ̀ àwọn àti wàhálà ti yàrá ó ní ẹ̀sán tún lè rò ó kọ́ ìyá ayé ẹ̀rọ ti yàrá ó ní gbogbo ẹ̀kẹ́ lọ́ ọ̀sẹ̀ ìwọ́ọ̀rẹ̀ ìṣáàlì ìdàdà mìnà ìṣáàlì ọkọ̀ náà èyí lórí àwọn ẹranko wọn tó kù sí wò báwo yìí tó wáyé mú kí ọ̀hún láyé tó bá ti àlùfíàrọ̀ àti bí ni wọ́n gba ẹ̀tọ́ wọn padà àlùfíàrọ̀ ṣé wọ́n ti sàlẹ̀ lọ́wọ́ ní wo ó lè fi wo rẹ̀ ó ní lẹ́yìn tí òun kò fi rẹ̀ jẹ́ ọ̀sẹ̀ ní ìyàgò àti bí ni kẹ́ àwọn ẹni tí ò ní ìlú ọgbọ́n pẹ̀lú ní ààbò yìí ọlọ́run ọgbà ìtọ́ ọmọ láti yà á lọ. Adá ń lọ wọn yẹn. Oníṣẹ́ wáyé wọn ní yẹ̀rẹ̀ yìí. Bí a bá mú nípa pé oko sáàni pátá láàbá ń dìbò àwọn àdébà ti ṣe. Nígbà wọn mú Bàdéjọ́ ìbọ̀ ìgbà tó jáde lónìí. Wọ́n ní lágbàáyé. Nàìjíríà nínú orílẹ̀-èdè tí ò nàìjíríà ń yọra síbi nínú orílẹ̀ tí ò ṣe é gbé àwùjọ mẹ́ òṣìṣọ́ mẹ́ lágbàáyé ọ̀pọ̀ ní pẹ́ẹ́tù orílẹ̀-èdè bàbá tó kí ìwọ̀n bí ọjọ́ ló kú bàbá tó kí ìwọ̀n bí ọjọ́ ló ti kú pàdé ọ̀dọ́ pẹ́ẹ́tù tí wọ́n kú wọ́n lé ìrọ́pọ̀ ẹ̀sìn ní ló lọ́wọ́ oríṣiríṣi ẹ̀ wọ àwọn orílẹ̀-èdè nàìjíríà wọ́n fẹ́ lọ orílẹ̀-èdè yìí orílẹ̀-èdè tó lẹ́yìn pé wọn ò kò fi àgbàdo orílẹ̀-èdè wa wọ́n kó àwọn ló fi da àwọn ọ̀nà sílẹ̀ ọdún tó máa wú àwọn ìjà ìjà oríṣiríṣi ọ̀pọ̀lọpọ̀ ẹni tó ti fẹ̀mí rẹ̀ sọ̀rọ̀ nítorí pé yóò ta tí wọ́n lọ orílẹ̀-èdè ní kí ló fà á lọ ní kú orílẹ̀-èdè nàìjíríà níbi ìpínlẹ̀ àpò ìtọ́kọ̀ yìí. orílẹ̀ àpò yìí ọ̀jẹ́ láti ẹlẹ́kọ̀ọ́ lọ́nà rẹ̀ nítorí ọwọ́ rẹ̀ wá nígbà wọ̀nyẹn ọmọ aláṣọ nítorí àbùsọ pọ̀ sí lẹ́yìn àbùsọ pọ̀ èmi wọ́n pọ̀ jẹjẹ nígbà wọn ni wọ́n jẹ lẹ́dà bọ̀dà ní ìjọba ní ìjọba lẹ́dà bọ̀dà ní ìjọba àtẹ́rí olówó bá wọn ní àwọn olówó wọn ní wọn ní tẹ́tẹ́ ta wọn ẹgbẹ́ tó wò ní ìjọ tẹ́tẹ́ ta wọn lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń tajà tí wọ́n bọ́ pé bàtà ló ń tajà ẹgbẹ́ tó wò rẹ̀ nínú àwọn tó ń bọ́ọ̀lù èyí wọn bá tẹ̀sán ọ̀sẹ̀ nípa ara ìdílé ní ìtajà tí àkọ́bà lọ́jà ń lọ́rùn ó kéré wọn wá sí ọ̀pọ̀ wọn á lẹ́sẹ̀ náà tó wàá yọ ọ̀rùn rẹ̀ wọ́n pọ̀ bẹ́ẹ̀ wọ́n pọ̀ bẹ́ẹ̀ tó ti pé kí wọn ò tẹ̀sán yẹ kí wọ́n ṣe alákòóso ni wọ́n. àìjẹ̀sọ́ yìí ló jẹ́ kí ọ̀pọ̀ lórílẹ̀-èdè àìjẹ̀sọ́ yìí ìpọ́njú ọ̀pọ̀ lórílẹ̀-èdè àìjẹ̀sọ́ ló wà ẹni lọ́rùn àwọn ni ó kú wá káàkiri àwọn ọ̀sẹ̀ ẹ̀tọ́ rẹ̀ wú wọ́n sọ̀rọ̀ owó nígbà tó tó ti wọ̀ wú nígbà wọn làwọn wọ́n á ti ọ̀nà yẹn bí àti. àwọn yẹn wọn ò lọ́wọ́ wọn ò lọ́wọ́ wọn máa kéèkì fún wọn ní àwòsíṣẹ́ ló méjèèjì ọmọ nàìjíríà yóò bẹ̀rẹ̀ sí àwọn ọmọ yóò tó tó òkú òun tó lọ sí àwọn owó lọ́gbẹ́ ilé ìlú owó ilé ìlú ni o pé òkè òkú adé lọ sí àwọn èyí jẹ́ lóko ẹnu ọlọ́wọ́ jẹ́ ní ilé ìdàgbé èyí wà lọ́wọ́ ní ilé ìlú bàbá ẹni pé ní ìjà àbòsí tó lágbára òun lè lóko àwọn ọ̀gbìn àbòsí ló yọ̀ ọ̀rọ̀ yẹn. إما الأسوان فلا تضع علينا إما حديثك لا النبي صلى الله عليه وسلم ما خشى ولا والحمد عليه بدرنا وما أوفى صوما لا يجب تعديل wọ́n kọ bí àwọn bí náà wọ́n rí ti wọn. Tàbí bẹ́ẹ̀ ni ẹ̀sọ́ ẹ̀dún nílẹ̀ lọ́ọ̀dù lẹ́tà nílẹ̀ rẹ̀. Wọ́n wọ́n rí ti bẹ́ẹ̀ wọ́n rí àti wọn lọ ẹ̀rọ ìṣẹ̀lẹ̀ ìjọba tó ń sọ̀rọ̀ nípa bá gbọ́ yí àgbẹ̀rún nínú rẹ̀. ó ti lè jẹ́ kí gbogbo olè pátápátá òun ló ń bẹ̀rẹ̀ àti ìṣẹ̀lẹ̀ náà kọ́ máa dáhùn. ẹ̀rí kí wọ́n àti ìsìn àtúnyẹ̀ ni wọ́n bá rà. ẹni ní ọ̀rọ̀ ìṣọ̀rọ̀ àlẹ́ ni ó ní wọ́n wọ́n fi àkàlà àgbábíyì. nígbà tó wọ́n fi àkàlà àgbábíyì wọ́n wá sí ọ̀gbẹ́ ẹgbẹ́ àgbábíyì ẹ̀ máa wọlé bàbá ní ìdá. tí ẹ bá jẹ́ kí wọ́n wọ́n ń jẹ wọ́n wá sí lójú nígbà tó bá lọ́wọ́ máa jẹ́ oúnjẹ lọ́wọ́ ṣe ìrìnàjò ó jẹ oúnjẹ ìrìnàjò wọ́n wá sí ìrìnàjò ìrìnàjò òṣùwọ̀n wọ́n lẹ́yìn rẹ̀ nígbà wọ́n á kúrò lọ́wọ́ ìgbà òṣèlú lọ́wọ́ kí ìgbẹ́ bá bá bá bá bá lọ́wọ́ tí wọ́n ti sì bá bá lọ tó ti pẹ́ yóò wá ta ẹ̀sùn ẹlẹ́dọ̀ọ́ ó jẹ́ kí ẹ̀sùn ẹlẹ́dọ̀ọ́ ni wọ́n máa wá jẹ kàwá wọ́n máa ní wọn ta ọ̀rẹ́ àwọn tó ní ní ẹ̀sùn ẹlẹ́dọ̀ọ́ rẹ̀ wọ́n sì wọ̀ pé òun kọ́ ló ní ọ̀dá yìí èyí ni wọ́n á pọ̀ náà lọ lọ́dún kó lè ti ìlú onílẹ̀ làwọn ẹ̀ ń gbà nígbà wọn bá ní jẹun ní. wọ́n wọ ọwọ́ ẹjọ́ bá jẹjọ́ ẹ̀nà àbúrò ní ẹjọ́ ibi ẹjọ́ sì má jẹjọ́ láàrin ìlú wọ́n ní wọ́n ìdájọ́ ọ̀hún kọ́jọ́ bá láwọn òsì ní ọjà ní ọjà rẹ̀ ẹgbẹ́ tí wọ́n gbà láàrin aláàrin ọlọ́run ní sọlá tó ti fẹ́ bá ọ̀fẹ́ ló. bẹ́ẹ̀ ni ìjànà fẹ́ká láti ìdí sọ̀rọ̀ ẹni wọ́n bá lọ́rùn bá tẹ̀ sí wò kò tẹ́ ní ọ̀rọ̀ ọlọ́run. mo ní pé lórí àdéhùn pé dájúdájú ẹni tó bá ti àròjì ní sẹ́yìn lẹ́sìn àìmọye blọọdù tó ti ṣàkóso lórí àìmọye ẹgbà tó ti ṣe ṣàkóso lórí bí nígbà yìí wọn á kú yẹn bẹ́ẹ̀ ni wọn ti ṣùgbọ́n ẹ̀rọ ìyá lọ. kí wọn á sì gbé yọ pé kí ìgbésí kì í ní mọ ìwé yìí mú ìrọ lọ́wọ́. wọn àtàrà òbí àdàtà náà wọn kọ láti òye o láàrin omi mami olùdókòwò náà wà ó kú rẹ yóò máa wà ó kú lórí akẹ́kọ̀ọ́ máa ń fi ọlọ́run kì í ti wọ́n lù ẹ̀wọ́n ń wọ́n lù àwọn tó máa ń kí nǹkan ìrẹsì jẹ́jẹ́ àtàrí ìdàgbà òtún máa ń fún ọmọ alákọ̀ọ́bá àtàrí ìdàgbà àti máa ń tẹ̀lé sí wọn ó ní ní tí máa ń jà nìkẹ́rẹ́ gbogbo bẹ́ẹ̀ tó bá bàtú sábà yóò rà gbogbo bẹ́ẹ̀ tó bá bàtú èmi ó ta ilẹ̀ láti ju rẹ̀ yóò bá balẹ̀ di two hundred acres kò sí lè pẹ́ẹ́lí lọ́ọ̀dì ọ̀kẹ́ mẹ́tò ní wọ́n yẹ kó nǹkan ọ̀rọ̀ wọn wọ̀ sàn ọmọ ẹ̀rọ máa wọ̀ sí. wọ́n wá tà tà àgbọ̀ tiẹ̀ ní láyé rẹ̀. ìyá ayé o wọ́n lè àbẹ́ àkọ́ ẹ̀fọ́ wà áfíà. ìyá ìyẹ́wò wa ń lágbára bẹ́ẹ̀ lọ ó ti gbé lóṣù yẹn bẹ́ẹ̀ lọ. gbogbo ẹni bá tàbójì ẹni wọ́n bá wọn jẹ́ tàbójì fún. ẹni wọ́n bá wọn jẹ́ tàbójì fún. àníwọ̀n àwọn ọmọ ìfọ̀mọ́ wà lẹ́sẹ̀ náà ó ti gbogbo ẹni tó bá ti gbà ní àbòsí lọ́dọ̀ àwọn èèyàn ó ní kówó ní àgbọ̀ ọ̀fẹ́ ẹ̀dẹ̀kọ́ ọlọ́dún ìyá náà. ìrẹsì kọ́lọ̀ ọba àwọn tó fẹ́ pé ó òkun kò lẹ́bàá bí ẹ̀dá kan mo ní mo ti jẹ́ mẹ́. mo ti sálẹ̀ ìfọ́nà ẹ̀dọ́ mo ti sàbòjú lára fún yín ẹlòmí fẹ́ nínú fámìlì ẹ̀tọ́ rẹ̀ ni ó ti wà nínú rẹ̀ ní dání ní dákọ̀sílẹ̀ twenty rẹ̀ ti di bẹ́ẹ̀ á yóò ti sàlẹ̀ mọ́ra yóò bá àwọn ọmọ náà lè pẹ̀lú àwọn ti sàlẹ̀ yìí tó bẹ́ẹ̀ àwọn ọmọ àti ìyẹ̀bí èyí á ti yẹ̀dá ló sàlẹ̀ lẹ́gbàdá ló gbà á omi lórí ti ló gbà wọ́n fi wọ̀ ẹ̀ bàbá ìdílé ńlá yẹ owó. wọ́n bá wọn lórí wọ́n ti sàlẹ̀ wọ́n lè tó bẹ̀rẹ̀ kò sí lè bẹ́ẹ̀ onímọ̀ ẹ̀dá kò gbogbo àwọn agbọ́dọ̀ sínú kẹ̀lẹ́ ẹ̀dá kò wọ́n wọ́n wọ́n àlùyá ọ̀sẹ̀ fẹ́. olùkọ́ta àwọn ọmọ àná àná àwọn àwọn òṣèlọ́lá gbogbo àwọn òṣìṣẹ́ àti ìlúmi táwọn ọmọ bíi alágbára á di ọ̀rẹ́ lọ́nà táwọn ìgbòho ọlọ́run yẹn kúrò náà lè àwọn sọ́ọ́lá ni kí ìdílára wọn náà bẹ́ẹ̀ lè kúkú lé ẹni tó lọ́wọ́lọ́wọ́ ni tí ò ti ka ẹ̀ka lù ààrẹ ti rí bẹ́ẹ̀. nínú ìjọ ẹ̀mí ní bábà ní kúkú lé tù ẹni bá ń wá ìdí àmọ́ ó tẹ́ pẹ̀lú ó kí ìwọ̀n ẹ̀fẹ́ rárá bẹ́ẹ̀ ló wá rẹ̀ ọdún kàkà tó ń bà ti gbẹ láyé òrìṣẹ́ tẹ̀kọ̀ bẹ́ẹ̀ lọ́dọ̀ dúkìá àwọn èèyàn lórí àìsàn ẹnùkan. báyìí wọ́n wọ̀dọ́dọ́ wọlé làárà ó ti tẹ̀lé ẹlẹ́kẹ̀ẹ́ lórí àìsàn ó ti gbẹ̀rẹ̀ lórí lórí àìsàn gbogbo àwọn ọmọ ìpátápátá lọ́wọ́ àgbè àbí kí ni kò ní gbọ́ bí nàkàlẹ́ẹ̀sì gbogbo ẹni wọlé dúkìá rẹ̀ pátá. ilẹ̀ tó lọ wáyé pọ̀ tó wọ̀ ẹ̀tọ́ yíyẹ wọn ní tí wọ́n lè fẹ́ lu wa náà lórí ẹ̀fẹ́ àwọn ará wa mẹ́ lónìí kò ní wọ́n bọ̀ ní àtàlẹ́ àwọn ènìyàn nínú dára àìmọ́ fún wọn ìwú tó ń gbé àwọn ẹ̀kọ́ lọ́wọ́ káàdì tó ń lọ tó ń kókó ṣe dára yẹ wọ́n mọ̀ wá fún wọn rẹ̀ yẹn. a ti wọ́n wọn náà yẹ fẹ́ wọ́n ti gbé ní àtàlẹ́ sùn ó gbà àná wọ́n ní ìwòye jẹ́ òfin mọ́ ọ̀ọ́dá ìtàn òun ní àtìmọ́ tó kú lẹ́yìn àti sẹ́yìn àti ìṣòro náà wà lóṣèlá ó ní wọ́n wà mọ́ ọ́ nínú àìsí àwọn ẹni tìrúlẹ̀ onímọ̀ òsì ìkíyà wọ́n máa wá mú àìsí àwọn ọ̀yá ní ìlànà jẹ ni wọ́n kò fún ọ kóòrò àjọyọ̀ wọ́n máa wá mú àwọn àìsí àwọn ẹni ẹ̀rọ pé wọ́n mọ́ ma gbogbo àwọn nǹkan yìí wọ́n máa wá fún wọn àjẹmọ́ tiẹ̀ dára ní iná àtàwọn àti kiri wà pọ̀ ní. onígbà wọn wá sílẹ̀ iná tún mọ̀ fún yàrá mi náà. ìjọ bàbá rẹ̀ ni pé òbí dára àti ọmọ ń dùn nínú rẹ̀ ni. ẹ dá kúrò lọ à ń kí wọn agbáre èyí lè má ní ọlá ìyá lọ. látara àbòsí àtọ̀ yìí ẹ wù wá lè ti tẹ̀lé náà wọn lè tó tí òun ti jẹ́ kí ìwé náà lè fẹ́ kú náà lọ́wọ́ pátápátá kú ń bọ̀ òun rẹ̀ ó lọ pé àpòtí ọlọ́ọ̀tẹ̀sẹ̀ lámòtẹ̀ lẹ́sẹ̀ lámòtẹ̀ ọ̀sẹ̀ ní àwọn ìdíyà ó lọ sọ́kà látàmúra rẹ̀ ó kọ́ bí abúlé rẹ̀ lẹ̀ ọ̀pọ̀ alẹ́ òkú ọ̀rọ̀ àwọn ọ̀sẹ̀ yẹn oríṣiríṣi ọ̀sẹ̀ láàrin ẹ̀tọ́ ọmọnìyàn lágbé àtẹ̀tọ́ ọmọ tó bá jẹ́ pé ẹ̀tọ́ ọlọ́run ọlọ́run kì í ṣe náà tuntun máa ò balùwẹ̀ láàrin àmì ọlọ́run ìgbà ọ̀rọ̀ yẹn sọ̀rọ̀ bàbá kò sí. àfi ẹ̀dá ọ̀rọ̀ túbà wọn jáwọ́ nínú àwọn àmì yẹn ni. wọ́n jáwọ́ bẹ́ẹ̀ ó ti gbọ́ àwọn ẹ̀tọ́ ẹlẹ́dọ̀ọ́ gbé fún wọn. ẹgbẹ́ wọn máa mọ̀ pé kò sí ilé náà báà ní ní bọ̀bọ̀ sí ìgbàgbà gbọ́rọ̀. ìgbà wọn pè ní bọ̀bọ̀ ni wọ́n mú ìgbàgbà níwájú ọlọ́run. torí pé ọlọ́run ti gbọ́rọ̀ bàbá kò يوسف قلبنا قال ربنا لكم سبحان عظيم ونفعني الله واياكم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله الأمين وعلى آله وأصحابه وكل من تبع في سنة إلى يوم القيامه أما بعد عباد الله فإن اعلى السياسة بحاجة إلى الصدق والأمانة في القول والعمل وسجل لحسن تدبير فصلوا لحسن تدبير الأشخاصية والجزاء سيئة سيئة مثلها والجزاء بجنس الأمل واعلموا أن خير الكلام كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أرجو الله عليك أقرأ كافك وأتوب عليك محمد صلى الله عليه وسلم قل قرآن عليك كافك àwọn ọmọdé àkọlẹ́yìn rẹ̀ kí ẹ ká gbogbo tẹ̀lé ẹ̀yà ìṣe ọba ní àtọ̀lé ní ara sọ di ọjọ́ àti ìdí ẹ̀yẹ́ ń sọ̀rọ̀ ọ̀rọ̀ lóru àrùkọ ọ̀rọ̀ máa ti jẹ́ rú àbòsí tá òtí kékeré yìí ò ti kẹ́ tó ṣì lẹ̀ là ń sábọ̀ wa. àwọn arìnrìn àti ìfọ̀rọ̀wọ́ ọ̀rọ̀ náà wọ́n sọ àwọn ọ̀gá mẹ́ta fún wa kí àtòsí máa wáyé níbẹ̀ ara ẹni ẹ̀jẹ̀ yálà kí wọ́n tẹ̀sí lẹ́lẹ̀ ni tàbí kí wọ́n sáyẹ̀ lọ́gbẹ́ tàbí kí ẹ̀jẹ̀ ààrẹ òun náà ní tí a mọ̀ sí dúkìá kí ni òṣèlú dúkìá yẹn ọjọ́ pẹ̀lú ẹkúnjẹ mi tàbí ọjọ́ ìgbà lọ́wọ́ yẹn tó pé mẹ́lò bí ibi nígbà tí ẹlú dúkìá yẹn àti tí wọ́n á dá ọ̀gbọ́n wá ní ọ̀rọ̀ rẹ̀ pé náà nàbí ìsọ̀rọ̀ wọn pé náà àwọn ọjà ọmọ náà rẹ̀ má lò ilẹ̀ onílẹ̀ tó bẹ̀rẹ̀ ló di gbogbo ara àlejò ìgbẹ̀dẹ̀ ọmọ bàbá wọn olùjẹ̀dẹ̀ ọwọ́ ní ẹ̀ ń sàlù níbi rẹ̀ ìka àtẹ̀yẹ bí ìsìnkè níbi ìlú ìlú ìwọ ọ̀sán ìyanu ẹ̀rọ àyẹ̀wò tẹ́lẹ̀ cross twenty ẹ̀rọ ẹgbẹ́ kàkẹ́ni ẹ̀rọ ẹgbẹ́ tí ìka ẹ̀dú ìlú ọ̀sán ìyanu ara ìdí ọ̀pọ̀ àtọ̀kọ̀lọ̀kọ̀ ìgbìlẹ̀ ọ̀rọ̀ ìlẹ̀ ó kí wọ́n láyé o ó ti sàlù láyé túbú ìlú ọ̀sán ìyanu ara orí kí àbùsí ẹ̀ ti di àbùsí ẹ̀ ti pọ̀ jù àbùsí ẹ̀ làwọn rí orílẹ̀-èdè tó pọ̀ jù àwọn kan lọ àwọn kan lókè àwọn ará wa ní àbùsí wa pọ̀ torí pé wà ní ìgbà nínú wa nínú jíjẹ́ àgbòsí tó wọ́n ti mọ̀ wá nínú wọn lò kí ni wọn lọ́wọ́ àtẹ́tì ìṣe tó ti lágbára àtẹ́tì àtẹ́tì wọn lò sí. owó ọjà owó agbára ìṣe ń bọ̀ wá rẹ àtẹ́tì wọn lò sí ọ̀sùn ìlú wọn lò. kí ni wọ́n lè mọ̀ bí àgbòsí yẹn ti wá di ibi ẹ̀ lọ eléyìí bá wọn náà lórí ìfẹ́ wọn ti ń múra lọ àìmọ́jú pẹ̀lú àdára wa lọ́pọ̀lọpọ̀ ọdún kò sí ibú òsì mi yóò kọ́ wá ju kí o sì mọ̀ ọba tó wá ju kọ́ sí kí o sì mọ̀ ọba alágbára lórí gbogbo tí o sì kí o sì bákan náà lórí akọ ní dúkìá dúkìá ọmọ ọmọ àwọn aláwa lọ́dún ìdórílẹ̀-èdè aláwòsí pọ̀ aláwòsí pọ̀ torí pé kí ẹ̀tọ́ àmì ìlẹ̀ ẹ̀ẹ́dẹ̀ máa fún ọmọ fún pàtẹ́sì ìtẹ̀wá fún gbọ́dìgbà ẹni wọ́n lọ́dún ìlẹ̀ àtúwàdìbẹ́sẹ̀ láti dúró ìdílé ọ̀pá ìfọ̀ rẹ̀ ó yẹ kó gbà lálẹ́ ìjọba ọwọ́ láti gbọ́ ọbẹ̀ kọjá ọwọ́ kọjá lọ pé sẹ́mi ọ̀nà ọbẹ̀ dá sẹ́mi ọ̀nà ẹ̀ tó ìdílé ọ̀bẹ̀ ta wẹ̀lẹ̀ tọ́wọ́ ti lè bílẹ̀ yóò nà ní akíá ọ̀pọ̀ bàrà lókè ahọ́rò ọ̀pọ̀ bàrà lókè ahọ́rò ọ̀pọ̀ lọ́mùtò ọ̀pọ̀lù ẹ̀wọ́n ẹ̀yà wù àwọn mílíọ̀nù báyìí àwọn ọ̀dà aláwọ̀ onílù àtàwọn ojú òkú náà. wọ́n àwọn akọ́wọ́ lọ́wọ́ pé

ẹ̀ńpọ̀lùmí nàìjíríà wọ́n bọ̀ àwọn ẹgbẹ́ wọn nígbà wo àwọn oníṣòro rẹ̀ bì. orílẹ̀-èdè yìí wọ́n dàbọ̀ àwọn àkúrọ̀ ìgbà òdìdí wọ̀nyí wọ́n sì máa jáde báyìí wọ́n máa gbé ọmọ orílẹ̀-èdè yìí jáde ọmọ tí òun kó jáde orílẹ̀-èdè orí pépì ẹni tó ní ìdájọ́ mẹ́fà sọ̀rọ̀ kú ní ìyá ẹ̀mí. àwọn tó ní ìdájọ́ mẹ́fà sọ̀rọ̀ tí wọ́n ti fún ọ ní five hundred one thousand five thousand wọ́n máa ń sọ láti orílẹ̀-èdè wọ́n máa wọlé orílẹ̀-èdè. Ah, subhanallah àbòjì oh? ni o ara tó pa wíìlì ìlú jẹ́ ìlú ara tó pa àjẹ wọ́n ti jẹ́ olú rẹ̀ abẹ́rẹ́ wọ́n ti bọ́dà ní ìdè náà bẹ̀rẹ̀ ìgbà tí ni pé ọkùnrin yẹn ó ti kọ àwọn nínú àwọn kéèké ó kú ọlọ́wọ́ lọ́rùn yẹn àwọn aláǹkìtà ń lọ sáà bọ̀ wọn ò sí àbẹ́yìí sí wa o owó ló fún ọ láyìí ó kọ àwọn ẹ̀kọ́ ìbọ̀dà yìí ẹni àkọ́kọ́ ọ̀gá ìjọba jàǹkàlà tí òun bá mi yọ ó láyé ní ìdílé ìjọba jàǹkàlà ń padà wọlé báyìí wọ́n ti dẹ́tọ̀ ọ́ kàn nígbà tó wọ́n ní báyìí wọ́n lọ jẹ̀ka ọjọ́ bẹ́ẹ̀ wọ́n bá tún wọn lọ́wọ́ á mo wá wò pé títí ní ìdí wa ní ìlú báyìí. ẹ lọ wọ́n wọ́n náà pé ní ìdí ìdí wọ́n lè wọ́n wà ní àwọn ìjọba yẹn lọ́wọ́ wọlé ìjọba yẹn lọ́wọ́ wọlé o ẹ̀wù kí ìjọba aláwọ̀ tẹ̀ sá wọlé. ẹnì kan bí ìrọ̀ mi pé tí ẹ bẹ́ẹ̀ ni wọ́n máa ń kó wọlé sí ìrọ̀ ní lórí ìwé ìwà. èyí ti wọ ìjọba aláwọ̀ lé wọ. wọ́n ò fi dáa lórí lẹ́yìn. èmi lọ sí ọdún lẹ́yìn. òun ò ní kú ọkọ lórí ìráyé. ìwọ ni orí ti yà wọn kẹ́yìn. àbùkù yẹn pọ̀ pọ̀. wọ́n fẹ́ pọn ní ẹ̀sọ́ àwọn àwọn àti táwọn olóṣèlú ẹni onídìbò àti àná tẹ múra múlò ẹjọ́ ẹni olóògbé káàkiri aláàbọ̀ ti gbé gbogbo jíjẹ ètò àlejò gbé ní àwọn ẹ̀ amúnà ti gbé o trọ́ọ̀kì ni torí pé ẹni tí ọ̀pá ẹ̀kú gba ètò ó bá ń gbà yóò sábà pẹ̀lú ìyá nítorí àbúrò ìgbé wa àtẹ̀lẹ́gbẹ̀ àtẹ̀lẹ́gbẹ̀ ó ń bá àwọn ìdíjì mọ̀ òfin nílẹ̀ ìdíjì mọ̀ àti ìdíjì àbúrò dára yìí torí ìkótó yẹn àwọn lè di o oníṣẹ́wò síbi ìdúró tìjú lẹ́nu tìyẹn lọ wọ́n ní sẹ́kẹ̀tọ̀ yìí ọ̀lẹ́jì ní ọ̀hún ní àwọn nípò owó rìfẹ́ẹ̀tì sára nìyá. Níbi ìlú kì yóò jẹ wọn nìyá láwọn obìnrin ọmọ yìí. Àti pátí A àti B àti C wọ́n lè lọ bí ọgọ́rùn. Bẹ́ẹ̀ bí àwọn presidential candidate ti wọ́n sẹ́yìn náà. Ẹ dàkún náà ẹ lágbára àti ṣe é. Ṣé lágbára àti ṣe é? Àwọn ènìyàn ìgbóhùn ìlú kìí lágbára sára nìyá lọ ẹlẹ́gbẹ̀jì tọ́wọ́nù lágbára ti ṣe wọ́n á ní òdodo ètò jẹ́rìí rẹ̀ ti ṣe olùkọ́ alẹ́ náà wà sí. mo ní kótó wáyé sí ẹ̀mí náà tí mo bá mú ibi àmúṣe náà lọ́nà ó ti mú ọ. òṣìṣẹ́ni tí ó lẹ́nu àbò tí ó kúrò lọ́lọ́ òṣìṣẹ́ni tí ó lẹ́nu àbò tí ó kúrò lọ́lọ́ ọ̀pọ̀ ní wọn ṣe èmi ìyá ayé wọn kéré wọn àdá mi ká lọ àlùfà ọlọ́run náà lè dá lọ fún wọn òun ló wọlé bẹ́ẹ̀ bá lọ. ẹ wàá wò pé báwo lẹ ti fi sáré òsì èyí tẹ wọn máa wòye èyí tẹ wọn máa wòye èyí bọ́ọ̀lù padà wọn kò sí ìdí òsì bọ́ọ̀lù padà ṣùgbọ́n bọ́ọ̀lù padà ti nàìjíríà ní ká ó ọwà lórí ọgbà wò. oníkẹ́ ọ̀pọ̀lọpọ̀ bọ́ọ̀lù padà ìfúnnú tó ń lágbára rẹ̀ ti dọ́ọ́ kẹ́mi ló kúrò nínú oṣù dá ìpinnu kúrò nínú oṣù dá rẹ̀ kẹ́mi yá ẹni tá a rí kó lè ṣe ní ìlú yìí kìí ti sẹ́ni tí ó máa ń kúmi lẹ́tọ̀ọ́ èmi ní ìfẹ́ ìdájọ́ wọn kọ̀ ní kọ̀ ẹni tí ó máa ń kúmi lẹ́tọ̀ọ́ èmi ní ìlú bákan náà wàá ṣe ṣé gbogbo àwọn táwọn ti wò torí bá ti tòbí bò alẹ́ yìí ó máa ń kú kí ẹ má jẹ́ àmà ọ̀rọ̀ bá ti ṣe ẹ̀jẹ̀ àbàwọ̀ pàtàkì. lóòótọ́ ìgbé yóò máa ní fẹ́ǹsì díẹ̀ díẹ̀ wọ́n lọ máa dáa o bí yẹn bá ti da títí lẹ́yìn lọ́wọ́ dáadáa rẹ̀ ẹ̀ bá yẹn bàjẹ́. ọ̀nà ẹ̀jẹ̀ pẹ́ẹ́pẹ́ kó ti kọ̀rọ̀ bù mí lẹ́lẹ́lẹ́ torí pé kó ti kọ̀rọ̀ bù mí lẹ́lẹ́lẹ́ ẹ wá rẹ̀ jẹ́ ìkòsìlẹ̀ ara lókè ètò tí ó o àwọn òṣèlú tó ń bí àwọn náà ti mú ara wa àwọn ẹ̀sìn kó ti àwọn tó wà ní ẹlẹ́yìn òkú tẹ̀mí ẹ̀ táwọn náà ẹ̀sìn òkú wọn ṣe rí. Ah, ẹ̀kọ́ nínú ilé ìjọba wọn bọ̀ ọ̀rọ̀ àmọ́ ṣe ẹ̀rọ ah, iná máa lọ séèkì yóò da séèkì wù ẹ̀rọ máa lọ lẹ́sẹ̀ yóò jẹ kú lẹ́sẹ̀ àwọn mi. wọ́n jẹ́ mú wọn lẹ́ná ẹ̀ẹ́dì kẹ̀kẹ́ mú ẹ̀rọ wọn lẹ́ òbí kẹ̀kẹ́ kẹ̀kẹ́ máa kọ́ rárá yẹn ìwé ìhà àlù ìwé ẹ̀ wọ́n lọ́kùnrin yẹn àlù ìwé àlù ìwé àfẹ́ bẹ́ẹ̀ ló ti tọ́nu pé wọ́n bẹ́ẹ̀ lé wọ́n lọ tó kúnlẹ̀ ẹ̀sọ́ tó yẹ. Ní pé àwọn kẹ̀yìn ti lágbára jù. Ṣé ní ìyàtú jẹun nílé ìgbòho? Ẹ má rò pé àyè wọn máa lọ bẹ́ẹ̀ o. Oríkè tí ẹ̀yìn ọkùnrin èdè bá ti ju oríkè bẹ̀rẹ̀. Tí ẹ̀yìn ọkùnrin èdè bá ti ju oríkè bẹ̀rẹ̀. Òkùnrin bẹ́ẹ̀ ló ń bí ìjà ìjà yẹn pátá òní ẹjọ́ orílẹ̀-èdè kò tí ní gbogbo mo lọ sí pé ní ọdún kan ẹ̀rọ mi ní ìyá ìdìbò ó ìta tó ọmọ ìta ó sì bẹ́ẹ̀ sọ̀rọ̀ wọ́n mi sọ ọ́ dẹ́kù and the southern senator wọ́n ti lọ́yẹ̀ tó ìlú sọ́tà dem ó ní yẹn ó ní ìlú kárìbọ̀n wọ́n wá sí pé ìlú kárìbọ̀n ó ní yẹn sí ẹ̀ sí ẹ̀ sí ẹ̀ sí ẹ̀ ẹ̀rọ kìí ṣe ìyẹ́wò àtúntàlí gẹ̀ẹ́sì tí inú wọn ní ẹ̀ ń fa ẹ̀kọ́ àánú nílẹ̀ ìgbòho ìlú tí ẹ̀ ní àwọn ìlànà mi ìlú ti ẹ̀ ìdí ọ̀padà ti lò nígbà àbí ká ti dé kámẹ́rà ni òun ò ń bá ìmọ̀ ẹ̀rẹ̀ àti ọ̀gbìn náà kò dé o gbogbo ìdí àbòsí tí wọ́n lè ti lò ìdí máa ń kẹ́kọ̀ọ́ yọ̀ọ̀dá. Ádẹ́wù ìsìláàmù ló ń bilẹ̀ eight years eight hundred years. Tí ìlẹ́jọ̀ wípé ìsìláàmù ti rú bẹ́ẹ̀. Nígbà táwọn tí wọ́n rú bẹ́ẹ̀ wọ́n ta kò sí pẹ̀lú pé mùsùlùmí ni wọ́n ọlọ́run ti lù lọ́wọ́ rẹ̀ ò sí ìgbẹ́ni rẹ nígbà tí ò sí ìjọba àgbàlù rẹ látara àbòsí bí ìlọ́sàbò sí bí ó ti máa ń yẹ o bí ó ti máa ń yẹ o orí kí lẹ́tà yẹn lọ́wọ́ ti máa tẹ̀ mẹ́ olùkọ́ ti yà lọ ọ̀rọ̀ tó fà á lọ wa ẹgbẹ́ náà ọ̀rọ̀ tó fà á lọ ọ̀rọ̀ yìí ẹ̀rọ tó bá lò lára ẹ̀rọ ọ̀ṣun wà lọ́wọ́ ọ̀rọ̀ tó náà gbogbo ní ilé ìjọ òṣìṣẹ́ ọ̀sán tó ọmọ ẹ̀sùn kò wá pé ìgbà gbogbo àlọ́gbà mi iná nígbà yẹn lọ ọlọ́mà tí náà ti ó lọ rọ ọ̀la àtàrà ọlọ́run náà gbogbo ẹ̀fẹ́ náà sọ ṣáà lọ sàárà tí wọ́n sọ ní ọlọ́mà tí náà ti lọ́bẹ̀ pọ̀ fún wa ọ̀pọ̀lọpọ̀ ìlọ́sìn àti láyé ọlọ́run ti pàdé lọ sí wa ọ̀la àtàrà ọlọ́run náà gbogbo ẹ̀ àyè bá mọ̀ pé tí ń jẹ́ òdodo òun ẹ̀ tẹ́wọ́ sọ̀rọ̀ lóra rẹ̀ àti táyé ló sọ̀rọ̀ àyẹ̀fọ́ àti kó tó bá yàtọ̀ sí àwọn tí ń jẹ́ àbòsí ni ẹnu ọlọ́run sáré nìkọ̀ọ̀kan wa ọ̀la àtàrà ọlọ́run náà gbogbo ẹ̀ wọ́n padà sí ẹ̀rọ ìdíje àtẹ̀sọ̀rọ̀ وكان في من القدرة وثبت عمدان الخمسين لقبر الكافرين ربنا لا تذكر ما نفعل بها لله ورجال بك ورحمة إنك أنت الوهان وصلى الله وسلم على سيدنا محمد وآله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أحسن الله وأتوب